أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فمولانا الحمد لله رب العالمين nínú tafsiri suratul maida níbi gbogbo àwọn ìṣòro àìsáàbò tí ń bẹ ní nàìjíríà nípìnlẹ̀ aṣọ ìgbéǹjẹ́ islam ti ẹ̀ ní nǹkan tó lè fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ǹjẹ́ islam ti ẹ̀ ní òfin tó yẹ pé tá a bá ti ẹ̀ gbé yẹ̀wò ó ṣeé ṣe kó ṣe àǹfààní fún wa nígbà tá a suratul maida a rí i pé ọlọ́run ọba irú ìṣòro tá a ní yìí kò ṣàì ṣẹlẹ̀ láyé ànábì muhammad sallallahu alayhi wa sallam báwo ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam báwo ni àwọn mùsùlùmí lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam báwo ni wọ́n ṣe borí àwọn àṣòro yìí ni àwa rí nínú suratul eh, maida ní ti ọlọ́run wá sọ pé. innama jaza'u alladhina ìhà. رسوله ويسعون في الأرض فسادا ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا في الآخرة ولهم في الآخرة عذاب عظيم الله nínú àyà yìí ìṣòro ta ní ní nàìjíríà lónìí òun náà ni tó pọ̀ jù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àìlóòótọ́ àìlálùkáwà ní ní tí gbogbo àwọn nǹkan tó gbé adé lónìí nígbà tí ó jẹ́ pé owó tó yẹ kí gbogbo àwọn èèyàn máa ná owó tó yẹ kí gbogbo kọjá àǹfààní fún gbogbo ọmọ nàìjíríà àwọn ọwọ́ àwọn díẹ̀ ló gbogbo ọ̀nà ni wọ́n sì ń lò tí wọ́n fi jẹ gàba lé lórí nítorí pa àṣẹlẹ̀ ńbẹ̀ ni pé àìríṣẹ́ ó mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ di oníjẹkújẹ onímukúmu gbogbo ìjẹkújẹ ìmukúmu tí wọ́n wá ń jẹ àti tí wọ́n mu ó ti wá gbàlà kẹ́yìn wọn jẹ́ wọn àwa lè ronú mọ́ ọ̀nà wo làwọn gbàjẹ́ èèyàn nítòkù ni pé wọ́n bá adigunjalè níta àmọ̀tẹ́lẹ̀ ni pé kí o lè kọ́ máa sọ onílé níbo onílé sílẹ̀kùn tó bá gbọ́ o ti wà ọgbà sájáde lónìí o lè ọ ni pé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìrìn ojú ọ̀nà ojú ọ̀nà mọ́tò wọn máa lọ tẹ́lẹ̀ wọn agbégi dáná nígbà tó pé ojú ọ̀nà wọn ò tún ṣe mọ́ wọ́n á di pé wọ́n kó wá wá káàyàn amálé kí ni Islam sọ nínú irú ìṣẹ̀lẹ̀ báyìí irú rẹ̀ kò tó ètò ìṣẹ̀lẹ̀ sáwa lónìí ṣùgbọ́n ẹ wo gbogbo ilẹ̀ lárúbáwá lónìí irú ìṣòro táwa ní àwọn òní torí pé wọ́n sì ní òfin tó sì bá tó faramọ́ ti òfin Islam pẹ̀lú pé àwọn olórí wọn àti èyí tí ń bẹ́ńbẹ̀ lónìí àti èyí tó ti sá lọ àti èyí tí wọ́n ti pa wàláì lẹ́rí láìlá ìláhùwà gẹ́gẹ́ bí ẹnìkan ṣe sọ pé láwùtà kábàfà náà bí àkàbàfihìn wàjí náà bí sàfà lágàlábínáhùn níjọ́ tó wo ìwà àbàjẹ́ kẹtẹ́ nìkan hù sàfà ó wá sọ ní tí ẹ bá ní pé ẹjẹ́ á máa ta kàngbọ̀n ṣùgbọ́n kì í ṣe ká ta kàngbọ̀n pẹ̀lú àwọn tó burú àwọn tí ò da pátápátá tó da kankan tí ò bá da wa mú afẹ́ tí ó borí ẹni tí ó gbogbo ká máa kó àwọn èèyàn tí ò da ó ní. tí mùsùlùmí bá fi fàhálẹ̀ ah ó ní kò sẹ́ni tí ó súnmọ́ wa akẹ́gbẹ́ kọ́ọ̀bù torí pé ìwà tó hù ẹnìkan ò burú ẹ̀rí tá a bá ní ó dà kò burú o kí a máa wá gbogbo àwọn ní olórí Áfíríkà ká máa wá ẹni tí ọ̀dà ká máa wá ẹni tó da àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti lé lọ láfíríkà wọn kò sí olórí tó wà Nàìjíríà tuntun wọn kò sí tó ṣe tí tí wọ́n ṣe tí wọ́n fi lé àwọn kó ń bẹ̀ tó bá yẹ pé nàìjíríà ni gbogbo àti onílù nàìjíríà pátápátá kò sẹ́ni tó ṣe tó dáa tó ń tí a ṣe tí a fi lé wọn síbẹ̀síbẹ̀ ẹ rí i pé ìwà adigunjalè lọ́dọ̀ wọn kò sí ń bẹ̀ tẹ́ ẹ bá gbọ́ pé adigunjalè ń bẹ ń bẹ àwọn nàìjíríà ọmọ ghana ní ọjà ní ọ̀sẹ̀ kì í sàn máa lu wọn torí pé wọ́n ṣe déédéé wọ́n jẹ̀jẹ̀kújẹ wọ́n kówó wọ́n kówó òlù ṣùgbọ́n wọn àkótó ti wọn àkótó ti wa àwọn tí wọ́n bá ti ń lọ ọbẹ̀ ó ń bẹ́lẹ̀ mi wọn pa àwọn afẹ́ ṣe nǹkan fún lù ṣùgbọ́n tí àwọn tí wọ́n bá ti ń lọ ọbẹ̀ òun lọ kówó jẹ ni. ntọ́ fanu tẹ́ pé adigunjalè ó gbòde kan. nǹkan ẹ bá wò ó ká máa wò pé tò láwọn àárín ìlú tí ọ̀dà láfíríkà láti gbogbo áfíríkà ọ̀dà tẹ wá ní ètò ọ̀dà páà nàìjíríà ní ọjọ́ ga síbẹ̀síbẹ̀ àárín pé ń tàn sí ọ̀dà torí pé jẹkújẹ ìmúkúmu ti balà ká ìwà nàmọ́ níjọ́ tí mo gbọ́ pé Zainab general Zainab náà déwọn àbá àsìkò kan pọ̀tí wọ́n gbọ́ bóyá ìgbà tóun náà ti wá di pé òun náà ń pẹ́ ń bẹ̀ òun náà wá ń bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí wá kọlù wọn kí ni tó ti ẹ̀ ṣe náà gbogbo ohun tí wọ́n sì ń ṣe tí wọ́n ń sọ pé ọ̀dà wọn àwọn tó wọ́n tẹ̀yẹ kó àbá tó dúró ẹ̀ kí olórí tí wọ́n tiẹ̀ máa ṣerú ẹ̀ wàlẹ́ àbá máa yọ ni torí pé títí dòní kọ́ bẹ̀ òyìnbó yunifásitì wọn títí dòní a máa ó fowó díẹ̀ pé ni kí wá ló dé àwọn tí ń jáde wọn àmọ́ aríṣẹ́ ọ̀tán ọ̀nà dánù bákan náà omi ti Egypt ẹ̀rí ti Libya ìmọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ nìkan tọ́jẹ́ wípé ọmọ ń sọ wípé ní àwọn àwọn táwọn máa ń rí tó gbèsè ó gbìyànjú ọba ó gbé إنما جزاء الذين يحاربون الله إنما جزاء الذين يحاربون الله ورسوله tẹ́rí àwọn tó bá jẹ́ pé ó ń gbógun ti ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ báwo ni yẹn ti fẹ́ gbógun ti ọlọ́run báwo ni yẹn ti fẹ́ gbógun ti òjíṣẹ́ ọlọ́run ọba ló rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam kó ṣe ètò ìgbésí ayé àwọn èèyàn ní ti ẹ̀sìn àti níbi ètò amáyédẹrùn àwọn ará àwọn mùsùlùmí nígbà tó wà ń bẹ ṣùgbọ́n ẹni tó bá ti sọ wípé gbogbo ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe tọ́lọ́run ọba sọ ìlú wọn máa ṣe ó tí ọlọ́run ọba nu wa rasulihi àti òjíṣẹ́ tọ́lọ́run ọba wa rasulihi òjíṣẹ́ tọ́lọ́run ọba rán àti àwọn tí wọ́n ń ṣe àkóso òlú tó pé gbogbo gbogbo ìwúlò. wọ́n ṣe àwọn fi lọ́wọ́. gbogbo ẹni tó jẹ́ tó pé ìbàjẹ́ ní í ṣe lórí ilẹ̀. fẹsẹ̀ dẹ̀nà àwọn olùkọ́tẹ̀lú àwọn olùsọ̀lẹ̀bù àwọn tó kọ́tọ̀ àìdí. ìjìyà wọn láàrin mẹ́rin náà ni àkọ́kọ́ wẹ́sẹ̀ọ́nà fìlọ́ọ̀dì fẹ́sẹ̀dẹ̀. gbogbo àti ti ń balẹ̀ jẹ́. àwọn olùkọ́ tẹnu. ní pé nínú pé inú ayò sọ́lẹ̀bù. ayò kọtẹlu ayò sọ́lẹ̀bù. inú ìyà àkọ́kọ́ fún un ni pé kápá. ayò sọ́lẹ̀bù. àbíká kàmági tí èkú bẹ̀ wọ́n kà láàyè mági tí ó fi kú. àwọn tó kọtẹ àìdí ni. àbí akájú ọwọ́ ẹ̀ kan àtẹsẹ̀ rẹ̀ kan. wà á rojọ́ ló mi ní kìlẹ́ẹ̀fù. àbíká tiẹ̀ mú akó lẹ̀ kò ní kú kùsùmá kò ní jala kò ní jala kò ní jala. ó ló ń fa omi náà ọ̀dù. kò ní kú kò sì ní jẹ́ aláàyè yọ wà láyé bí aláìsí kò ní mọ tí ń bẹ láyé mọ́. bẹ́ẹ̀ni kẹlẹ́ wo mo kí sí yóò fi dún nìyẹn. kí yẹn wọ́n jẹ́ ìtìjú fún láyé ẹ̀ ń bá wá fẹ́ rí ìtìjú kó ní òṣèlú tó ṣe nígbàtí ní western states ń jọ nígbàtí wọ́n ń pa àwọn olè ẹni tó náà máa pọ́ máa ń rìn rẹ̀ ọmọ ó ń kì í lọ tó bá dojú ti gbangba ni àmọ́ tó dé wọn parí wọn rárá ọ̀bá gbà mu tí ọ̀bá bá gbà àti yín mu ọlọ́run ọba tó wá sọ pé ní ìjìyà wọn ní ká ṣe fún wọn àjẹpẹ́ ọba ọ̀gbọ́n hmm, la ń pè ládìgúnjalè Islam àwọn kan rò pé àwọn kọ́tù tọ́ríkì ni àwọn tó wá ṣùgbọ́n ẹlòmíì aburú tí ń bẹ lọ́wọ́ àwọn agbégidánà míì ń bẹ tí ò tó àwọn tó jẹ́ pé wọ́n lọ bá àyàn lágbo nínú ilé ẹ̀ nípa báyìí tó èèyàn bá wá gbé bàbá àyàn nínú ilé tá a wá yọ pé kọ́ọ̀tù tọ̀rí ìpín mi lọ́lọ́wọ́ bá ń sọ ń bí pé ẹni tó bá gbégidánà mi ọjọ́ pé ẹni tó bá wá káyàn málé tó bá fìbọn sí létí tàbí yìí bá mọ́ láti kó dúkìá rẹ̀ à nílè lu ayá ìfún ṣùgbọ́n ntí ọlọ́wọ́ bá ń tí àwọn àfáà mú jáde láti inú àyà ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ọ̀nà tí ń gbà sílé ayé òun ni ìdẹ́rùbani òun ni pé ìfipá gba gbogbo nǹkan tí èèyàn bá ní òun bá ìjìyà tó náà bá fílẹ̀ fún láàrin mẹ́rin ni inú ká pa ọ̀parí tí wọ́n bá ti mú tó bá ti jọba tó kìí díẹ̀ nílẹ̀ pé n tó sẹ́nu kò sí nǹkan kan àti má lè ṣe tó yẹ kí wọn máa lọ títí lálà fún láìfù yóò di ọ̀gá bẹ̀ mí yóò máa kọ́ àwọn èèyàn rárá àti mọ́ òye kan máa gbé bẹ̀ ààrẹ fílẹ̀ ẹ̀fọn ní láìfù kí ni jẹ́ láìfù ẹ ẹ̀mí ju pípa lọ ni wọ́n yìnbọn fún un ó sì ti kú ó ti parí àwọn sálàmù kákàmági kọ́wá wà ń bẹ̀ ọjọ́ mẹ́ta lónìí kó tó kú ní ọ̀sẹ̀ kan ní oṣù kan ní òkè kú bẹ̀. Allahu Akbar. àwọn tó tó tó àìdí àbí tó bá jẹ́ pé àròjúlùhùn àbí tó bá jẹ́ pé ìbàjẹ́ tó ṣe ń bẹ́ ọ̀pọ̀ ìwà ayé rẹ̀ ọkọ̀ àwọn dẹ́rùbà àwọn èèyàn díẹ̀ ni kì í yìnbọn kì í tún wọn máa ń fi nǹkan dẹ́rùbà àwọn èèyàn lásán ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ́ agbéró ọba ti tọ́ yẹ pé ó ti di pé ìyí tí máa ṣe ni pé kọ́ máa lo àdúgbò kọ́ máa lo àwọn èèyàn mọ́ kọ́ máa fi ìbá dẹ́rù bà wọ́n bá ní ẹ̀ǹso tí kò máa pa àwọn èso á ti wò tó pé àwọn èèyàn bá máa pa ní tiẹ̀ ọ̀hún fíìmù wájú níṣẹ́ ó ti dáwà bọ́lẹ̀ pípa ni àbí ká kàn máa di ṣùgbọ́n tó yẹ pé máa ń dẹ́rù bà àwọn èèyàn lásán ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gé ọwọ́ ẹ̀kẹ́ ẹsẹ̀ kan ni ẹ bá ti gé ọwọ́ ẹ̀kẹ́ ẹsẹ̀ kan ẹ ti kí ni adigunjalè eré. ní ìkọlẹ́ fi àwọn olùfẹ́ ìdára lọ́wọ́. àbí kẹ́ ẹ mú kúrò láwùjọ kó má kú kó sì má jẹ ẹni àwùjọ. o ní pé ẹ tì mọ́lé ẹ tì mọ́lé ẹ agbe kúrò láwùjọ ẹ lọ tì mọ́lé ni tẹ́lẹ̀ yìí ni. títí nígbà yẹn lọ́wọ́ àfihàn kéka adájọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́fà fún mẹ́fà aláwọ̀ kò nígbà tí wàá rí tàbí ẹni pé. bẹ́ẹ̀ni kẹlẹ́ wọn ìjì zo. ó ti sọ wá báyìí. kẹlẹ́ wọn mú ìsinmi lè dé àwùjọ nìyẹn. ó ń bọ̀ bá tó di àwùjọ ó tó di ẹni tó lè dé àwùjọ jọ́nà rẹ̀ tó fi rẹ̀. ṣùgbọ́n tábà wáyà yìí pé a tó ń gbé gídá náà àbá àti ń lò bọ́n kódà àmì ìgbẹ́ pé wọ́n lò bọ́n wọ́n lè wá fi mọ́tò gbé èèyàn wọ́n dẹ̀ wọ́n fi nǹkan sí yóò sùn lọ wọ́n gbowó ìjìyà kan náà ni gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà tí èèyàn ò lè gbára ẹ̀ lẹ̀ nígbà fífi ń jalè adigunjalè ni gbogbo ẹni bá sì ti digunjalè ìjà fi ń bẹ fún mi ní Libya òfin tí wọ́n ń lò ní ní Libya bí a bá mú yàn Saudi Arabia tí wọ́n ń lò ní kódà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ yókù ń bi fisa Saudi tẹ́lẹ̀ bá lọ gba fisa umura tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n kọ́ bẹ́ẹ̀. bọ́ ọ bá gbóògùn olóró wọ Saudi ikú ni pípa ní o torí pé oògùn olóró tó a bí ní ìsìn àmọ́ tó fẹ́ fi ṣe pé ọ fẹ́ máa fi kun àwọn èèyàn lórúkọ dúkìá wọn ni ẹ̀rọ ọba ní wọn Saudi ń pààyàn rárá o àwọn ìpààyàn ṣùgbọ́n òfin ti wà nù hmm. má ṣe wọ́n bá ti wà Saudi káwọn máa lè tó máa Saudi níjọ́ tí wọ́n gbé ní lọ sọ fọ́lọ́pàá Ọ bẹ̀ mí ni pé kí n kí n Saudi ti gbé pásítọ̀tù mi ọmọ Saudi kọ́ ló gbé o wàláì àwọn àjòjì ni o kí n o kò Saudi o kí n má sọ bá Saudi o àwọn àwọn àwọn ẹ má jẹ́ àwọn àrùn tó tọ́ sọ́njọ́ náà ó sì mú mi lọ síbi mi torí o àwọn àkójọ bì àwọn tó máa wọ́n ń tọ́lọ́wọ́ láti Saudi nu wọn ọmọ Saudi ejalè o kí ló dé kí ni Saudi fi ń jẹ́ Saudi lẹ́yìn pé à ń lọ hajj nígbà tí láti ayé ànábì làwọn àyàn ti ń ṣe hajj síbẹ̀síbẹ̀ Egypt yìí máa lọ fún wọn nígbà tí a rí epo hajj ni wọ́n fi ń ṣe nǹkan ọ̀rọ̀ epo tí Saudi ní làwọn náà ní bí a ní Saudi náà lépo ṣùgbọ́n àwọn tí wọ́n wọ́n ṣe déédé wọ́n gbìyànjú ju àwọn tí wá lọ Egypt kò sígbà tó lè rìn ní Egypt kò sígbà tó lè rìn kò sígbà tó lè jáde kò sóòrù ilẹ̀ ìṣú ní Cairo ọ máa lọ ní kò sí jẹ́ wọn ọ máa pàdé àwọn èèyàn tí wọ́n ní òrèpéyàn bíi ti ẹni ọlọ́pàá ni ṣùgbọ́n bó ṣe ń lọ gbogbo bí sọ̀n lọ ibi tó ti kọ́kọ́ rí ọ ibi tó ti jáde wọ́n mọ̀ àwa ń bọ̀ lọ́lọ́pàá tí a wà àwọn amú tó lówó ọlọ́pàá tó yẹ kó jẹ́ ààbò fún gbogbo ìlú wọ́n ti pin mọ́wọ́ so gbogbo àwa nàìjíríà yìí kúta ń sanwó ọlọ́pàá ní ìsìn àárín àlò nígbà bá dé hééhéé ní ìsìn lábàdé tó ọlọ́pàá ní kò sọ ọlọ́pàá ńlẹ̀ ọlọ́pàá ń kò sí mọ́tò mọ́tò ń kò sépo a sì ọ̀wá tán ìjìyà tí ọlọ́run ọba tó náà bá sọ pé bó ṣe rí ẹ má dọ́gba sí ìjìyà òfin tí ìyà tí ń bẹ fún àwọn ẹ̀ṣẹ̀ àwọn àwà ọ̀daràn nàìjíríà kò lè mú yàn kò lè mú àfẹni ọlọ́run ọba fẹ́ bí a ṣe ń ṣèjọba nàìjíríà kò lè má jẹ́ kí àwọn fẹ́ sọ nàìjíríà di wọ́n fẹ́ sọ nàìjíríà di eh, ìlú islam wọ́n lò ń gbà mí láwọn fẹ́ sọ nàìjíríà di ìlú islam tí wọ́n bá sọ nàìjíríà di ìlú islam tálàáfíà ń bẹ́ ń bẹ̀ tó o lè gbéra nígbà tó bá wù ọ́ lẹ́kọ̀ọ́ kọ́ ọlọ́run lọ Maiduguri kọ́kẹ́ ó sì balẹ̀ wípé nígbà tí dáadáa bá sọ pé orúnkún lẹ́bàánu ọ̀yá páàkì ibi kò sùn ẹ bá ń lọ Saudi ẹ̀ máa rí ìmù ní Egypt tá a bá ń lọ sí tá a bá fẹ́ travel pẹ̀lú ilẹ̀ òru alẹ́ aago mẹ́wàá alẹ́ ni mọ́tò gbéra gbogbo ohun tó lè ṣẹlẹ̀ ni pé kí dẹ́fẹ̀ ò sùn kọ́ yà nù pápá kò ní kò rí igi tí ó forí sọ ń wà bá yà tí ọba sùn lọ́ba jẹ́ ọba tí wọ́n gbó tí wọ́n gbó tí wọ́n gbó yọba tó yájú páàkì díẹ̀ sùn díẹ̀ náà páàkì sí tó ọba jí tó máa lọ àwọn sọ́jà ń bẹ àwọn ọlọ́pàá ń bẹ àní òfin Islam ní ń lò Saudi bí wọn àbá ti rẹ̀ pé ṣẹ̀ríà Islam ti Saudi ṣẹ̀ríà wọn ń pè ní Egypt bákan náà ni ní Libya bákan náà ni ní Tunis bákan náà ni gbogbo àwọn olú ẹ̀ lè búrò adigunjalè àwọn olè kéékèèké tí máa kọ́ ọ́ bá pò ìrẹ́ máa rí

ikú yíyọ olórí àbárù kódà àrùn gángba ló lè má yọ Habibu bògébà tí zena àbídínà ọba yọ kò ní kú ọmọbẹ kò sí dínà mọ́ kò lè ṣe nǹkan kan kò sì kú olórí àga ẹni zena àbídínà gbà lọ́wọ́ ẹ̀ tó ń bọ́ ọgbà bẹ́ẹ̀ ni sọ́sítọ́ náà sí mẹ́mẹ́ tí sì ń rí ṣe ṣùgbọ́n pé ayé ọ̀hún ìsìlábá wádìí ẹ̀ ejò lọ́wọ́ nú àwọn ọmọ túrìsì tájọ tájọ gbé wọn ọ̀ láyà tó bẹ́ẹ̀ ẹnìkan ló ṣàtìlẹ́yìn fún wọn bákan náà òní ti Libya bákan náà òní ti Egypt ntí àwọn yẹn ṣe tí wọ́n fi lé wọn tó yẹ pé olóòótọ́ ntí wọ́n ṣe ní wọ́n fi lé wọn ó yẹ kí wọ́n ti lé àwọn president ìjọba kó bẹ́ẹ̀ tipẹ́. ìlú tí ò ní hostel gbogbo ọjọ́ tí mo lò hostel kò sí ọjọ́ kan tá a sùn láì níná tá a bá níná àwa la fọwọ́ ara wa fọ́ la fọwọ́ ara wa fà á a kì nǹkan tó lágbára jù náà lọ́ba bú pa láì ti dijọ́ kí tọ́wọ́ pé lásìkò òbí láàárọ̀ àárọ̀ ṣọ́ọ̀ṣì ni wọ́n tún ṣe. nígbà tí omi kò sì létómi ò sí ju gbogbo ẹ lọ Egypt ò lépo ní ti Nàìjíríà wọn èèyàn máa gbé sílẹ̀ bí ẹ ṣe ń taná bí ẹ ṣe ń ta gáàsì tí a fi ń dáná mítà ló ọ̀ọ́dù tó bá lò ló lò ó sì san bí ilé ẹ síbẹ̀síbẹ̀ wọ́n ní hosùnù bárùkù ọ̀dà wọ́n lè lọ lébí àgbàdùgbà wọ́n lè lọ wọ́n lè gàdá fi lọ zainabidin wọ́n lè lọ sọ̀rọ̀ tí wàá ní ìsinmi nítorí ṣẹlẹ̀ níbẹ̀ ò lè ṣẹlẹ̀ ẹ máa tara yín jẹ ẹ máa tara yín jẹ. gbágbára àwọn èèyàn ọba agbára àwọn èèyàn ọba agbára gbogbo adigunjalè tí ń bẹ nàìjíríà àfọwọ́fà àwọn tá à ń lò fún jàǹdùkú àwọn nǹkan olóró tá a kó fún wọn ń àdìbò gbogbo ọ̀nà ni capture them capture them capture that state capture gbogbo àwọn tá a tí a fi capture rẹ̀ ẹ̀rí ìmọ̀ gbàgbàdà lọ́wọ́ wọn nígbà àwọn ọmọdé lẹ́ẹ̀fi ṣe kọmíṣánná nígbà tí ẹ̀ fi ṣe kọmíṣánná mọ́ òun náà sì láwọn ọmọ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbà ọlọ́pàá ń gbà wọn àníwẹ̀ ọlọ́pàá tí ó yẹ kó máa dáàbò bo àwọn aráàlú tó yẹ n ti ń ṣe wá láti ibi táwọ́dà kúránì ti bẹ̀rẹ̀ ìjẹkújẹ ìmúkúmu ká máa lọ jẹran àmúlébi èṣù ìní kéèmí ọlọ́run lọ kéèyàn ọmọ náà ní ọlọ́run ọba ìní òjẹ kẹ́mi ọlọ́run ẹ̀yìn ẹni tí ọba ti tí ọba ti tí ọba ti tí ọba ti pọn ọlọ́run ọba òun ni pé ká padà lónìí tọ́mọ nàìjíríà ibi tó rọrùn fún jù fún ọ láti lọ sí lọ ra nǹkan Dubai ni kòí sòfin Islam wọn ló ń bẹ kí wàá lóde tí wọn bá sọ pé wọn fẹ́ lò Nàìjíríà tí ì ẹ ti ń lọ sí Dubai kọ́tọ̀rù ní ìsìn ẹ ti ń lọ òfin Islam wọn sì ló ń bẹ ṣùgbọ́n tá a bá ra bẹ́ẹ̀ ló Nàìjíríà ẹ fẹ́ sẹ̀ríà o ẹ fẹ́ sẹ̀ríà e sì lè sùn ẹ̀ fẹ́ ní Dubai ní Qatar Saudi Arabia lẹ́ẹ̀ma lọ lẹ́ẹ̀ma bọ̀ kò sí ti dìyàn lọ́wọ́ ṣùgbọ́n Nàìjíríà lọ́sàn-án gan nígbà tẹ́ ẹ̀ máa ń lọ àmà ni ọba sọ wa ọba kọ́ dàbí rẹ̀ bò wá ọba kọ́ yan àwọn olóríire wa. امين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú òfin tí ó ń bẹ nínú Islam tí ọlọ́run ọba fúnra ara rẹ̀ tó máa ń máa sọ pé ìjìyà báyìí ni fún ẹ̀ṣẹ̀ báyìí inú rẹ̀ náà ni ìwà olè jíjà nínú sọ́ọ̀tù máìdà náà ni ọlọ́run ọba ló ti sọ nípa ewu kí ni ìjìyà olè jíjà nínú Islam. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم الله ọba inú alukur'an àdáwò míì ta ní nàìjíríà òun náà ni àwọn olè kéékèèké àwọn olè tí máa tí máa jí ẹrù ẹni gbé bọ́lá ní airport ni nílé bá ní ṣọ́ọ̀bù tí sáré wọ ṣọ́ọ̀bù tí ó kẹ́rù tí ó kejì ìṣòro kejì tó gbajúgbajà ní nàìjíríà onánu yàtọ̀ àwọn adigunjalè ẹni pé adigunjalè náà la pé olè ń bẹ nú ẹ ṣùgbọ́n olè léyìí ni ẹni tó jẹ́ pé aṣọ oní ẹun lójú láti gbé owó rẹ̀ ni ni àwọn dà pé Islam fojú pé eléyìí ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó sì máa níwọ̀n àbá torí pé kò fagídí gbowó olówó owó ọ̀fagídí gbà pẹ̀lú wípé kò gbógun ti olówó tó bá tún gbọ́ pé olówó ń bọ̀ owó tó họ Islam wá fi ìjìyà eléyìí ó jẹ́ kó mọ níwọ̀n àbá ni ọlọ́run ọba fi sọ pé wàsáàrìkù wàsáàrìkù. wàsáàrìkù wàsáàrìkù tó fẹ́ kò tó ń ayídíyẹ́wò náà. ẹ rí àwọn olè kéékèèké yìí ìjìyà tiwọn ni pé ọwọ́ fífi ń jalè ẹ̀gẹ́ ọ̀ràn tí Islam dánù wọn àwádìí òfin Islam wọn àwádìí ẹ̀ wípé ẹni tí ọlọ́wọ́ méjì tó lẹ́sẹ̀ méjì. bọ́yá ebi lọ pa tó fi jalè islam ọ̀wádìí ẹ̀ ọkàn ni wọ́n gé lọ́wọ́ tàbí wọ́n ti pa ní ẹkẹ ẹni tó lọ́wọ́ tẹ́ méjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò ṣiṣẹ́ tó jalè so ìjà ti pọ̀jù ó jalè wọ́n tẹ̀ gé ọwọ́ ẹ̀ so òfin àwọn ẹranko ni ẹ̀ ṣùgbọ́n gbogbo ń tí ẹnìkan tó fi ayé tiẹ̀ ṣe tó gbé síbì kan tó sọ tó gbé kó ń bẹ̀ ẹni tó gbé owó rẹ̀ wọn fi kankan sí owó oṣù kó ọmọ kò ní ṣe é san bóyá ó gbéṣẹ́ fún àwọn èèyàn wọ́n ṣiṣẹ́ táwọn àti òkú àwọn ogbowó níparí ọ̀sẹ̀ àbí níparí oṣù wọn àrògbà gbogbo àwọn kọ̀ọ̀kan tó so mọ́ owó òun kò fi nǹkan kan sí àwọn yẹn ọwọ́ rẹ̀ tí wọ́n gé wọn ṣùgbọ́n òun tó gbé owó mi sí ọmọlúwàbí ni ó ká ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ Islam náà sì ní a máa ṣe rẹ́jẹ́rẹ́jẹ́ ẹgbù Islam ẹgbù ẹgbù òfin Islam tẹ bá rí ní gẹ́gẹ́ bí àwọn ìwádìí tí wọ́n ti gbèsè àyè ò lè sí láti tẹ́ pẹpẹ rẹ̀ ṣùgbọ́n àwọn àwádìí fi hàn wípé ọpọlọpọ àwọn olè tọ́jalè tí a fún lẹ́wọ̀n oṣù mẹ́fà tí a fún lẹ́wọ̀n àrùn ọdún kan tí a fún lẹ́wọ̀n nǹkan pẹ́pẹ́pẹ́ ní ló gbé tó lo ẹ̀wọ̀n kò sí èyí tó dé nù wọn ọlọ ọba ti dé bí a ṣe mú bí àkàkọ́kọ́ ó tún ti perfect ẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò graduate ni sadigunjalè àwọn àwádìí fi hàn pé ń tọ́sẹ̀lẹ̀ nu kò sẹ́ẹ̀lẹ̀ olè tó lọ ẹ̀wọ̀n tó dé tọ́dọ̀mọ́ gidi yóò tún ti kọ́ ọ̀nà míì tẹ́ntún fi ń jalè yóò tún láyà ju tàtẹ̀yìnwá lọ àníkọ̀jọ̀ ẹ̀wọ̀n lọ àwọn yàrá sí wọ́n dùn wọn máa sùn wọ́n máa jẹun wọ́n tún lọ. ntọ́fà eléyìí náà ni pé ìjẹkújẹ ìmúkúmu kò ní láàká ìlú àwọn àjẹkújẹ ìmúkúmu o ti bá láàká rẹ̀ wí gbogbo ẹni tó jẹ̀bi ẹ̀sùn tó jẹ̀bi rẹ̀ náà ìjọba ni ẹjẹ́ wáyé wò ní gbogbo àwọn ìlú Islam tí wọ́n ti ń lo òfin Islam. ẹ wá lọ yẹ̀ wò ẹ amú Saudi Arabia gẹ́gẹ́ bí àpèjúwe láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó níye ọwọ́ tí ó níye ó níye ọwọ́ olè tí wọ́n gé gbogbo ọwọ́ olè tí wọ́n gé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam láti gbà tó jáde o tẹ́ ipò láyé ẹni tí a gbé ọwọ́ rẹ̀ kọjá lè láyé Abubakar àti ẹ̀rí rẹ́kọ́ọ̀dù láyé Umaru àrí rẹ́kọ́ọ̀dù ni wọ́n wọ́n gé owó olè ni pé láyé Umaru radiyallahu ta'ala wọ́n mú ẹnìkan ẹnìkan ó ọmọ kan ṣiṣẹ́ wọn sùn pé. wọ́n pa ràkúnmú ìrún jẹ wọ́n pa ràkúnmú ẹ̀ wọ́n sun jẹ wọ́n tà ń bẹ̀ wọ́n wá lọ fẹjọ́ sùn ṣùgbọ́n ìwádìí inú ẹ̀tọ́ inú ẹ̀kọ́ ẹ̀kọ́ Islam òfin Islam wọn ò ní fẹ̀sùn kàn yẹn báwọn yẹn ṣe máa ń wò ó bẹ́ẹ̀ kọ́ ni Islam rí torí pé tẹ́ ẹ bá gbé Quran kalẹ̀ tẹ́ ẹ bá rò wípé bó ṣe wà nínú Al-Quran níbẹ̀ ni wọ́n ṣe lo òfin àṣìṣe ni ẹ rántí wípé Al-Quran kìí ṣe ìwé òfin gangan ni ó kó òfin ni anabi muhammad sallallahu alaihi wa sallam ló ṣe ẹ̀ láàrẹ̀ lẹ́yìn anabi muhammad sallallahu wa sallam àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olóye wọ́n bẹ̀rẹ̀ sí í tún wọ́n ń lò tí wọ́n sì ń ọba sọ nínú alukurani pé pàkìtàwó àìdíyàwó wọn àwa ní sọ pé ole ọkùnrin ni o obìnrin ni o ẹgẹ́ ọwọ́ ẹ̀ sọ wọn àwa ní sọ pé ole nígbà tó jalè tá a bí adájọ́ ọba dè lórí láíláí wọn àwa yẹ sọ pé olè ní ìsìn ẹ fi kún kan ka kan kan àbí méjèèjì láíláí wọn à ní kọjá ṣùgbọ́n wọ́n wádìí nínú ìwádìí tí wọ́n ní pé kèé ṣe gbogbo olè kèé ṣe gbogbo olè iná ni yóò bọ̀ sí abẹ́ kẹ́gì ọwọ́ ẹ̀ inú tí wọ́n wò pé ṣé kèé ṣe pé wàhálà ló lo débẹ̀ àtijẹ́ àtimu ló gbé débẹ̀ tọ́wọ́ bá àtijẹ́ ló wọn à ní jẹ́ níyàwó ni wọn kí yẹn jẹ́ ìdáhùn fún àti ẹ̀wọ̀n sọ pé ẹni tí ẹni tó jẹ́ pé bí ń pa lọ́jà ní gbọ̀ wájà ní wọ́n jẹ́wọ́ ẹ̀ wọ́n parí o kọ́ lọ́wọ́ kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rárá so ìyẹn máa jẹ́ ìdáhùn fún wọn náà pé òfin gígé ọwọ́ nínú Islam fún olè òfin ẹranko ni kì í ṣòfin ẹranko òfin tó lajú jù nítorí pé ẹ̀rùn tẹ̀ ń kún alọ sẹ́wọ̀n ẹ̀ ń ba iye wọn á jẹ́ sí i nígbà tó bá wà lẹ́wọ̀n oríṣiríṣi ìwà àbàjẹ́ míì tí ò ní lọ́wọ́ tẹ́lẹ̀ ìní ọ̀pọ̀ ìwà ẹranko tí ò sí lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ yóò pin Islam ò sí ìfìyàjẹ èèyàn ọ jẹ́ pé bùkátà kan ló le débẹ̀ ọ sọ di sẹ́ni ní wípé kìí ṣe pé nítorí ó gbé kódà kó gbé kó tí wọ́n pé àwọn àwọn ìdíje rárá n tó gbé jẹ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó wípé ó lè fi fún méjì mẹ́ta kì í pé bi ebi kọ́ ló gbèdé tọ́wọ́ ebi ni n tí yóò jẹ lásán ṣùgbọ́n pé ohun tó ṣe tà tí yóò tún jẹ́ pé owó rẹ̀ yóò tún fi máa mutí oníwọ́n ní kí wọ́n gbé ọwọ́ wọn. ẹ wá rí Umar ibn Khattab radiyallahu ta'ala anhu níjọ́ tí wọ́n lọ fi ẹ̀sùn tí ọ̀gá náà lọ fẹ́ tó lọ fi àwọn ọmọ ayé rẹ̀ sùn pé wọ́n jí òun ní ràkúnmí nígbà tí Hazrat Umar radiyallahu ta'ala anhu tó wádìí wá rí wípé a máa fi ibi pa wọ́n ọmọ ń fi ibi pa wọ́n wọ́n wá ní pé Umar radi Allahu ta'ala ní tó jẹ́ khalifa ọ wá ń sọ fún wa pé tí kìí bá ṣe pé wọ́n sọ fún wa pé ọmọ àfẹ́bí pa wọ́n ni àbágé ọwọ́ wọn ṣùgbọ́n wọ́n lé ọmọ àfẹ́bí pa wọ́n so ìwọ ló sún wọn débi olè aláìdáníọ́ tọ́wọ́ pé àwùjọ tọ́wọ́ pé àwùjọ tá a wà ní ìbéèrè tó yẹ ká mọ bí àwọn gómìnà wa wọ́n ní wípé ẹ wá ná ó lè ń pọ̀ láwùjọ kì í ṣe pé rèé tí IG ń sọ ń jẹ́ ní wípé wọ́n sọ wípé àwọn adigunjalè ó ti ó ti ó ti ó ti pọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ òun ọ̀gbà bẹ́ẹ̀ torí pé nínú rẹ́kọ̀dù tí ń bẹ lọ́dọ̀ tòun kò rí bẹ́ẹ̀ rẹ́kọ̀dù wo ni ń bẹ lọ́dọ̀ rẹ́kọ̀dù wo ni ń bẹ lọ́dọ̀ rẹ́kọ́ọ̀dù tí ń bẹ lọ́dọ̀ rẹ ebe tí a bá tí a bá wá sọ fún yín ni mélòó mélòó lè tí ọ̀dọ́dọ̀ yín tí wọn náà sì ètí rẹ tí a bá yẹ kó ó ti ó ti ó ti kò sí rọ́ńbẹ́ ọlọ́pàá a ní òkun ọ̀wọ̀n Nàìjíríà tóbi ó sì ọlọ́pàá kí ìjọba wa ó ṣe ètò kí olè àtàdìgunjalè ó lè kó lù gbogbo àwọn nǹkan tí ó tẹ́lẹ̀ àwọn òṣèlú pé ẹnba ti wà ń bẹ̀ ti wà lóde òun ẹ̀yọ́ kù ń bẹ̀ nàìjíríà yìí ti gbogbo wa ní o àwọn amẹ́ríkà tá a lọ gba ètò lọ́dọ̀ wọn wòye ṣe báyìí o ẹnba ti bọ́ síjọba ó dìjọba gbogbo wa ní o.

àwọn olè tí ń jà àtàdìgunjalè tí ń jà ní nàìjíríà ìjọba láàmú abilé rẹ̀ ìjọba nàìjíríà ọ̀lẹ́tọ̀ àti fìyà olè jẹ nìkan kan òótọ́ ọ̀rọ̀ ni ìjọba àti nàìjíríà tó ní kọ̀tọ́ sí kó fìyà olè jẹ nìkan òótọ́ ọ̀rọ̀ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé tí Umar ibn Khattab kọjá tó ọ sọ fún ọ sọ fún nígbà tó ń tó fún àwọn èèyàn ṣẹ́ tí owó tó ń fún wọn tí ò tó wọn tí ò tó wọn á ná tí ogunlọ́gbọ̀n àwọn èèyàn tó wá níṣẹ́ tí gbogbo wa bá níṣẹ́ lọ́wọ́ tó ayé pé owó tẹ̀ ń san fún wa bá kéré wà láyẹ̀tọ́ ẹni tẹ́ ń bá jalè wọ́n jù wọ́n láéláé ni torí pé kò sẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ ní táwọn abáyé ni pé bó o lówó ìwọ̀n tá à gbà ọgbọ́n wo láàdá tó tó wọn ọmọ àwọn tá a gbà owó tí ń gbà kò tó wọn ná ló gbà àwọn èèyàn tó wá ka iná àsùwẹ̀ torí pé ẹ fẹ́ lò fún ìbò tí ń ba làákàyè wọn wọn wọlé wọn wọlé igbó ẹ̀ ń dijú torí pé yóò wúlò fún lọ́la níbi tá a ti ní sòwò mu. Umar bin Khattab kan náà radiyallahu ta'ala anhu ní ọdún kan nígbà tí ìyàn mú ní Madina ó tún kéde gbangba wípé aláyíkútọ̀wó àyádi sùrà pé wọn àgbọdọ̀ gé owó ẹnìkan tí wọn bá lọ jalè o torí kí ni òun ló ń jẹ̀bi o òun gẹ́gẹ́ bí aláṣẹ òun ló ń kùnà o òun lòun ò ló ṣètò ìyàn ló mú lu yìí o òun ò sì rí bíbi tí wọ́n ti fún ọ lóúnjẹ kẹ ẹ dákun lásìkò yìí ẹ dá ọwọ́ pé ọmọ kan ẹnì kan ẹgì lọ ẹ dá dúró ná bí oúnjẹ ó ṣe kárí òun ẹja òfin Islam ni na ọwọ́ àkùkù nínú àwọn tó máa ń fi sọ fún òfin pé òfin Islam ẹ̀fín ẹ̀ dáa ni pé kíni ẹni tó gbé ten thousand ẹni tó gbé fifteen thousand wọ́n gbé wọn wọ́n gbé ọwọ́ ẹ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń gbé bílíọ̀n bílíọ̀n bílíọ̀n ẹ̀ wọn àlejò ọwọ́ ẹ̀ lóòótọ́ ni nígbà tí wọ́n sọ torí pé ó lè tiẹ̀ ju ti ẹni tó gbé wọ́n ni nǹkan méjì ló ṣe ẹni tá a yàn pé lọ́bọ̀ wa ṣàkóso bẹ́ẹ̀ owó ni kọ́ máa fi ṣètò tó kó ogun ẹ̀ tó sá lọ ṣé ọwọ́ yíyó ayé wù nínú òfin Islam ìjìyà ti ẹni débi kí wọ́n pa torí pé ó ti fi nǹkan míì kú olè ọjà ń bá àmọ́ náà olè ẹsẹ̀ rẹ̀ ju tó lè lọ ní a fi ní wọn má jù lọ́wọ́ ní òfin Islam nígbà tá a ní kisos retaliation law a ní penal law àwa ní ìtẹ́ǹpẹ̀ ní reformatory punishment ìyẹn ní ìsìn bí ẹ̀ṣẹ̀ bá ṣe rí ìyá rẹ̀ ó ṣe tó nínú òfin Islam gbogbo àwọn tí wọ́n sọ pé owó tó gbé kò tó iye tí wọ́n fi gé ọwọ́ rẹ̀ kò túmọ̀ sí pé wọ́n fọ́ra lórí tí ọ̀bá jẹ́ pé ó nídìí tó fi yẹ kọjá lé oníṣẹ́lọ́wọ́ ṣùgbọ́n tó ń kàfẹ́ ni wípé kó wọ́n máa mú tẹni ẹlẹ́ni kọ́ máa fún un kún tiẹ̀ tó fi ń jalè so owó tó wá gbórí ìsìnkè gbówó tó pọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni so wọn à ní gé ọwọ́ ẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò ní jìyà yóò jìyà àwọn tí wa bílíọ̀n bílíọ̀n bílíọ̀n tó ẹ pé ní òfin Islam ní tábà ní òfin Islam wà láì kò ní ṣẹlẹ̀ torí pé ẹlòmíín bẹ́ẹ̀ rántí ẹ̀rí EFCC EICPC kọlọ́sàánú wa ni wọn à lè fọ Nàìjíríà mọ́ inú òfin EFCC eh, eh, e wọ́n tún wá lọ fi kíní kan sí tẹ́wọ̀n pé a ti bàjẹ́ kọjá àlà Nàìjíríà gbogbo àwọn tí ń gbé owó ọlọ́run lọ́wọ́ àgbà ti ṣe wọ́n bá tún ṣe kíní kan pè ní plea bargain plea bargain ó túmọ̀ sí wípé owó tó gbé kọ́ máa mú lọ kọ́ láti jẹ́wọ́ pé òun jẹ̀bi so wọ́n dà díẹ̀ padà nù owó ẹ̀ abẹ́rẹ́ nǹkan èèyàn jẹ́bi ó lè ń jẹ̀bi olè ẹ wá nínú owó tó gbé kọ̀dà ní kọ́dà padà sọ ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi ẹ̀wọ̀n oṣù mélòó ọdún mélòó ni olò ni olò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún mẹ́wàá ni wọ́n dà kó burú ààbọ̀ ọdún sí mẹ́jọ ṣùgbọ́n yóò sẹ̀wọ̀n ọdún márùn ó kéré inú ẹ̀ ní ìsìnkà wọ́n ti pé láàrin àwọn aláàfin ilẹ̀ kò sí ti ń jẹ́ apẹ́ fún afin ilẹ̀ torí pé kò lè túbá ó lè gidi lórí ó lè fún wọn lọ èyí èyí ò ní ń bá wa jà nàìjíríà lónìí àárín nǹkan ṣe sí ṣùgbọ́n tá a bá wí ní ìsìn ṣẹ̀ríà lọ́dà wa lọ́rùn ṣẹ̀ríà yìí ṣe pé wọ́n kàn máa lò lásán kì í ṣe pé adájọ́ yọ kàn jókòó yọ kàn wò pé ojú ọkùnrin yìí ń tiẹ̀ fẹ́ rójú o ó ní ìlànà ẹ ń bá gbé owó ní tí wọ́n fi máa ń sọ yára pé wọ́n ní pé ẹ sáríkù mẹ́rin lè àní gbé kan mú lóòótọ́ nígbà tí Umar rẹ̀dí aláwọ̀ta aláàánú sọ wípé tí kánú àwọn àmì ìwé ẹ̀kọ́ lẹ́tà sí pé ẹnìkan mà nínú owó owó mùsùlùmí owó tí ń bẹ ní àpótí ọmọ ìgbé mú ẹ sí pé torí pé òun náà lẹ́tọ̀ọ́ ń bẹ̀ ó lẹ́tọ̀ọ́ nínú owó nínú owó ẹ̀ ló ti gbé sọ ẹ̀ wọ́n wulẹ̀ gé ọwọ́ ẹ̀ ṣùgbọ́n sọ wọ́n wọ́n pé wọ́n kàn fọwọ́ wa lórí ọkàn gbé lọ́ba ní bá yan kiri gbé àwọn obìnrin ti nàìjíríà sí yan kiri tí wọ́n gbé lé tí wọ́n fi wọ́n gbé owó tán lẹ́yìn ọdún kan ọdún méjì lọ́wọ́ tó máa ṣe kí ẹ pé kọ̀tán di ẹ̀yìn ẹ̀yìn ọ̀tá rí ṣùgbọ́n àbámọ́lò nàìjíríà ní ìsìn àwọn tí wọ́n mú lọ̀tẹ́ ẹ̀ lòdì àwọn tí ẹnìkan bá tún lọ́kọ́ jalè níjọba bá fẹ́ filẹ̀ lẹ́wọ̀n wọ́n lọ dáṣọ pàdé ẹ̀ a sì fẹ́ kí àwùjọ wọ́n tù a fẹ́ kí adigunjalè kó nàìjíríà àwọn ọmọjáde yunifásitì wọn àríṣẹ́ àwọn tí wọn bilion of naira làwọn kan sì jókòó tí wọ́n ń ẹni bẹ́ẹ̀ ni abájalè ọba gbé owó ìjọba nínú Islam nígbà tí a tí Umar ibn Khattab àgbàdí aláwọ̀ tààlà ní ìtọ́sọ yìí lóòótọ́ ni torí pé Umar sí òfin kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ pété wọn bá ti bí ọmọ tó máa yẹn bá mọ ọyàn ìyá ẹ̀yìn ọmọ gbowó ọmọ òní gbowó ṣùgbọ́n níjọ́ tó gbọ́ tí ìyá kan tó lóun fẹ́ òun fẹ́ tètè gbọ́mú lẹ́nu ọmọ àwọn kó lè bá àwọn gbowó ẹjọ́ náà lọ káńsì òfin pé ǹjẹ́ bá ti bí ni ẹ ti máa gbowó ọmọ tí wọ́n bá ti bí ǹjọ́ náà ló ti lẹ́tọ̀ọ́ sówó ìdínú tí a sọ pé ń bá gbé owó báyìí máàlì wọn à ní í gbé ọwọ́ ìjọ náà lónìí lónìí ló lọ́ọ́ máa nàìjíríà tó lè sọ wípé dúkìá nàìjíríà ò nípìn bẹ́ẹ̀ tọ́kẹ́ ẹ balẹ̀ wípé tó tó àbá tí ìrìsẹ́ ẹ kò sí bẹ́ẹ̀ má wà sí fún mi ẹ ṣe bí tí máa gbé ó tó máa jẹun tó bá jẹ́ ẹsẹ̀ ọlọ́run lókù bẹ́ẹ̀ ni ọmọ gbogbo nàìjíríà ń gbé ọmọ nàìjíríà ti gbàgbé rẹ̀ èyí tó ń ṣiṣẹ́ tó gbowó sówó sóńgbà tí tó ná débi tẹ́ńtì ọ̀wá ṣiṣẹ́ rárá yọ wà tí ẹ̀rù wó gbà gbogbo ibi tí a ti lo òfin Islam ẹ lọ wo bẹ̀ kẹ ẹ lọ sí gbogbo alẹ́ ẹjọ́ wọn kìí ṣe péjọ ojúmọ́ kìí ṣe ọ̀sọ̀ọ̀sẹ̀ kìí ṣe oṣooṣù kìí ṣọdọọdún ni wọ́n ń gé ọwọ́ oyè ní Saudi torí pé ìjọba Saudi fúnra rẹ̀ nígbùn àbá tabaníkà tabaníkà pẹ̀lú ti Amẹ́ríkà táwọn pẹ̀lú tìlú mi ó lè ṣẹlẹ̀ ká ní ìjọba Saudi náà ò ṣe ṣùgbọ́n níwọ̀n àbá ti wà ní àwa àgbáyé kẹta àwọn àjọba Islam àwọn àjọba alárúbáwá wọ́n gbìyànjú jù wá lọ kèsì pé kò sólè láàrin wọn tèrè pàánù kò yé so lè ṣùgbọ́n tá a bá wò ó wò tá a bá gbòòwò síra wọn ti nàìjíríà ti pọ̀ jù ti nàìjíríà sì ń pọ̀ sí ni torí pé nǹkan ò yí padà ní ìsinyìí ọ̀rọ̀ ni aráàlú torí pé àwọn kan ní akówójọ wọn gbó wọn gbẹ́sẹ̀ lé ẹni tó bá sì wù wọn ni ń fún ṣùgbọ́n ẹ jẹ́ kí n pe àkíyèsí wa sí ọ̀rọ̀ kan tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti sọ́lẹ̀ pé. ẹ ń bá ní fàṣílà kí ni kóró kan kọ́ya sáré lọ gbìn kí lè tó sú torí kí ni àsìkò kan bọ̀ tó jẹ́ pé wọ́n máa ṣèjọba lé yín lórí wàláì wọn àní yín ẹni tó bá wù ní wọ́n máa fún àsìkò ìlọ́sẹ̀lẹ̀ nàìjíríà wa sànú wa wa wa ń wo àwa náà ní ọmọ rere wa wa padà. قولوا قصانوا ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته